الحمد لله الذي أعدنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سير أحفظ سيدان لك ولي وإلى الفتاوى المهمة هو داو سبيريا ستوسي فتاك نحكى لنا من كتاب الطهار nígbà pé tọ̀hárà kankan nú àwọn orígun àbí májẹ̀mú rò àwọn ṣùrùkù sọ́lá inú ẹ̀ ni wà sára ìfọ́n gba àrífàǹgbé tọ̀hárà náà kọlọ̀bà sàfà lẹ́sìn page 253 àjò نعم question 238 page 263 لم عد يجد وسيلة لتسخين تسخين الماء لبرودة الجو تمسح دون الغسل رجليه ìbéèrè pé أنا طالب في إدادية ساكن في السكن الداخلي ونمجي àwọn aléèké àbí olùgbò wà ní akẹ́kọ̀ọ́ ní junior secondary school boarding school mọ́ àwà school tí mo ń gbé inú school inú ibi tí wọ́n lọ sí inú ìjọba dada hatu fi sabaha lèké ووجهي فرد صلاة الصبح موادلة أروح ولوكيك بلاني فرد كيلو الصبح وكان جو باردا جدا فتوى مغا فتوى مغا وليس لدي أي وسيلة للتسخين معه ní ìjọ a ní ní ìsẹ́kẹ́ láti gbé omi gbóná láti jẹ́ kí wọ́n mú nípa bí ṣe àlùwàlá فتمسحت دون أن أغسل رجلي بالماء موافي وراء أسامي يتركين فوائد ميجي قلومي فهذه الصلاة مقبولة أم تنصحني بقضائها شيء يمتمكين يا ولي أبي أبني مالا كنتون يكين كنتون يكين أسمع الجواب إداو هذا فيه تفصيل الأمر إليه أقبع عليه إن كنت تستطيع أن تجد الماء دافيا دافنا أن تستطيع تسخين البارد توابي ọba ṣe ti kó orí omi tó lò àbí kó ṣe ti kó ọwọ́ ọmọ omi tó lò فواجب عليك أن تعمل ذلك انت جرى يلورن بكوشي باي كاو مي تو بي اولو لينا ابي تو إليه جرى يلورن لك لأن الله يقول اتقوا الله ما استطعتم فعليك أن تعمل ما تستطيع من الشراء àwọn tẹ̀síkẹ́ ní ni àwọn bẹ́ẹ̀rì ìmọ̀ nítọ́jú ọ̀nà lórí ẹ̀sẹ̀ sí pé kọ́ ara omi kọ́ ọ̀rọ̀ mi gbóná àbí kí wọ́n gan wọ́n mọ́ mi fún ààrẹ àbí tó wájú bá àmì lẹ́tọ́rọ̀kì lẹ́tì ìmọ̀kànlẹ́gá ní ìròdò ọ̀nà tó bá gbà pé pé ṣeéṣe fún wọn láti ṣe àlùwàlá àṣẹ́rẹ̀ èèlì máa tó bá ṣẹ̀rí àmì ọ̀gára bọ́lú ṣẹlẹ̀ ìdá tó bá tó bá gbé ọba lẹ àbí òwò lágbára àti ìṣe bẹ́ẹ̀ tó ń ṣe rẹ̀ pé tuntun tó tútù yẹn mú gan kò fi yẹ kátàrà àrẹ yìí ó sì lè kó bẹ́ẹ̀ orúkọ wà dídí lọ́sì fún fara hayra laka ìtẹ̀síkẹ́ni ọjọ́ tó wá ní ọ̀nà láti gbómi yẹn gbóná wọ́n la àṣẹ àmì ẹ̀mọ́ ìta ìkó kọ́ra omi gbóná mímọ àwòrán tó ń tó ń bá tó fa an ta ma'azor ó ní excuse ne wa ya fi ka tayammam tó sì ní pínlẹ̀ kó fi rẹ̀ ó sì tayammam ne ìkọlù láì ta'ala tí wọ́n bá bá ìpé wọ́tọ̀kùnlá àmọ́ fàtàtùn ẹ̀fáyọ̀ ọlọ́run bá ti lágbára tó وقوله سبحانه وسلم تجد الماء تجد الماء تعبر من فتيمموا صعيدا طيبا فوجوا لثم كان يتيمم امسأوا بوجوهكم فمن أفي رجلنا رعوني وأيديكم من وأتواهم به والعاجز عن الاستمال ما حكمه أنا من حكم من لم يجد الماء أن شوف علي الأكبر عبد اللومي إذا دوري بأن تيروا بناني إليه لدعم تفافوا question tó tẹ̀lé mẹ́lẹ́mí ti tí ìwò ìtìmẹ́lù máa lè ṣe tó bá ti wọ́n á tẹ̀síkẹ́yìn máa àrètẹ̀ ẹ̀mà bí sọ́lá ti fàjẹ̀ sílẹ̀ fún bèèrè kan náà méjì ẹni tí ọba lágbára àti lo omi fún òṣù tó mú gan kò dẹ̀ lágbára àti wọ́ọ̀mù omi yé ṣé àrètẹ̀ ẹ̀mà bí sọ́lá ti fàjẹ̀ ṣé ìtẹ̀ ẹ̀mà fún ìmọ̀ àṣùbà ìdáhùn mọ̀lẹ̀ ìtajà ilẹ̀ ìzọ́fì ẹlẹ́gbẹ́ ọba bùkátà kọ́wẹ̀ ẹlẹ́gbẹ́ bá wọ́n ti dá súnmọ́ oníyí dínlẹ́bàlá wọ́n lámì ìtàdé ìsìmáàlìmá lè ṣe tètè bá tí ó sì lágbára ṣe àlùwàlá àti láti lo omi fún tútù tó múnà wọ́n ádámù wòjú ó ní wọ́n sí lọ́tẹ̀ ìlú máa wọ́n lè rí mí àti jẹ́ kí omi yẹ kọ́wọ́ bọ̀ omi yẹ àwọn ènìyàn máa ń lè sọ bí ìbájẹ́ títí ẹ̀ من فعل ذلك ما الحكم إثبات به كل دوره الجواب إذا إذا كان في معاني لا يلقي وفيه تسخير معه فقال هو يكون هي أكبر عدو مؤمن وليس فيه مكان لما يذكر فيه لقتل الماء دافنا وخاف على نفسه kò lè tún ní means àti gbogbo tó ti wà wọ́ọ̀mù ó lè ń para ló lára rẹ̀ gbóná wàá bèbí lọ́gbọ̀n sọ́lá bìtẹ̀yẹ̀mọ̀ yóò kí ọ̀gbọ̀n bìtẹ̀yẹ̀mọ̀ yóò fi tẹ̀yẹ̀mọ̀ mi wọ́n la harajà alẹ́ ìgbọ̀n sí bàbí fún mi káwọ́ lè lẹ́ ìtàlá torí ọlọ́run sọ pé ìtọ́kùnlá mọ̀ tàbí àti bẹ́bá وما يتعلق به وقد ثبت عن عمر بن عاص عمرو بن عاص رضي الله عنهما علي بعد كفر ان له سيدنا عمرو بن عاص فلهم قد ينصرني كان في غزوة ذات السلاسل فأصابه الجنابة هو بوجوه كمان ذات السلاسل أو جين وجلب بعض الأسين وكان في ليلة البارد الشديدة وأسلم مقالور الجنعي وجلب جلب الفلامي يستكسر كواوه بل تودع وتيمم وصلى بالناس أسي الولاء دوات تيمم وأكفى ومبعد الإمام ولم يتقدم من غزوة لم ولم ولم ولم قدم من الغزو سأل الله وأدعى دلال الجوبوي وأبي قال يا رسول الله نغسل من سمس فقال خشيت على نفسي تناولت قوله تعالى مقايا أرامي ولو قالوا قولوا الله ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ما برايبا ọlọ́wọ́ bá ní jẹ́ àtúbà tó láàmù yìí lójú àtẹ̀bátẹ̀mà nàbí sallallahu alaihi wasallam àti lámàrí bẹ̀rẹ̀ músẹ́ wọlámi ẹkùnlá oṣẹ àkùnrin tọ́lọ́nkà fún wọlámi àmúrò bí i dákẹ̀ àlẹ́sì ọ̀rẹ́bí ìsọ̀pá ní kókó kéwù ní padà dalla zalika ala annal udhr shar'i pé ó tó ló mú wáyà kò ti ṣẹ̀rí àlẹ́ ọba ṣẹ̀rí àmọ́ ó ní ìfà ọlọ́mọdé àfúrà yìí wà. فقد العيس يسقط تيمم عن الجرم الاكتسال ساتا سي الولاء تيمم أن يسقط تيمم سي الولاء تجاه بيت تيمم سقط يكون به الجنوب فين تنجي لبالا لاغتسال لما بعدها تبعتي وين تتعمم لتكون به هل يسكت التيمم عن الجنوب الاغتسال تبتاتا تبعتي سي لا الولاء تيمم كم وكم صلاة يمكن أن يصلي به لا ينبغي أمام لا يهم للوتلكي وما هي نواقضه فيون يبقى أمام ẹ máa bèèrè pẹ́sì pé ṣé ẹ̀fẹ́ olùkíọ́ fún ìdí ọ̀gbẹ́ mọ́yà ọ̀gbà ìyá ṣé yẹn fílà bí irú àṣùbà ni kí ẹ̀yọ́ ya rọ̀kàtà ó sílẹ̀ kọ̀ọ̀tì ẹ̀mọ́ kó tóbi kí wọ́n àṣùbà ó di ẹ̀yìn mọ́yà ọ̀gbà rẹ̀ ìdí ọ̀já rẹ̀ lápá fẹ́ dáhùn ọkọ̀ wà ọ̀rẹ́ àtẹ̀yẹ́mọ̀mú ìyẹ̀kọ́ ó dún nípò omi masjidan wa tuhuran lil muslimin ọlọ́wọ́ bá ṣe ilẹ̀ ojúlẹ̀ ní mọ́sálásí فإذا فقد الماء أو عجز عنه لمرض كما تيمم مكانه هي باع ومن أبي يكاري لكن يقول لومي تيمم هو دوني قومي فلا يزال كافيا حتى يجد الماء أصلا أصلا títí òrírí omi ètò ń sá kòkòrò omi ni omi rírí omi yẹn ni ó bá tẹ̀ mọ̀ mìíràn jẹ́ فإذا وجب الماء وجب عليه الغسل من الجنابة السابقة تبقى ما ريومي يعني كوزو كوزو ما دو يعني ما ملوك بيكو yóò awọ ẹfun tẹmọ ìwé tó tó ọ̀nà lórí ẹ̀dùn kó dáyà ààrẹ kálàlì mara wà kálàlì mara yé ìdá إذ برئ وعافاه الله باليكسر من الجنابة بين المريض يجلس عليه طلب عليك عليه تكون قلنا هو هو الجنابة هو علي على قولي يوم يكون جنابة هو على يكسر طلب الفلانة فيها من من الجنابة سابقة قولي التي سهرها شيئا يتركوا قالوا تيمم بقول النبي صلى الله عليه وسلم سعيد ووضوء مسلم بين إفيولة أفيولان أحيال الله مسلمين إن لم وإن لم يجد الماء يبارو من عشرة سنين كوازي تكتين تبارو من تيمم نلوما ودي تبارو من ثم تيمم فجلبا أولي ما تيمم فون الولا وعلي صلى الله عليه وسلم الصعيد وجود ثم وضوء المسلم أن الله المسلم وإن لم يجد الماء عشر سنين شو بارد فوتين وقال إذا وجدت الماء فأمسه ببشر بشر بشر بشرتك رواه أبي داود طبعا دوارو لي لأن كوالو كوالو أولي فمسحه بقلبه بموضوع إمام أبو إدار وبالسوا من حديث أي ذر أبي ذر رضي الله عنه من حديث أبي ذر رضي الله عنه ورواه بزار أما فهو من بزار نفهو وصاه ابن قتال أفهو ابن قتال للمترم من حديث أبي هريرة رضي الله عنه فإذا وجد الماء هذا جلب أمسح بشرته بشرته وتواري يعوي على ويرى يفي يفرى يفي ويرى أي يكتفل بعد ذلك عن ما مدح يوعى ويفوع وجربة وعب قتالوري قوليه أما صلواته أما هو ما بيا فهي صحيحة يتيمم عند فقد الماء او حدث عن الاستماع nígbà gbogbo omi àdúgbò lè lómi lómi lóyè àwọn ohun yẹn ti déédéé yẹn lè má rí èmi náà omi ọ̀nà sọ pé àárẹ̀ tó ti tó ń kọ̀ fún àti lo omi àdá yẹn tẹ́ ìlú márùn títí ọlọ́run fi wọ́n yẹn ti máa àlẹ́bí káàna fáàkì lọ́wọ́ àti yóò rí omi tẹ́gbẹ́ وإن كانت مدة كل أسكن باب أودي أسكن باب والله تعالى أعلم نعم حكم تيمم لمن أخذ الماء قليل من الماء أثناء نزهة kí ìdájọ́ ẹni sì tẹ́ tí ẹgbẹ́ ẹni bá ń lọ sí tọ́ kí ni mọ̀ بعض المسلمين يخرجون أيام العطلة خارج البدنية مدينة الرياض خارج مدينة الرياض للنزحة غير ناوين السفر أو مسلمين wọ́n jẹ́ lè ايام ní láwọn àsìkò ọdí wọ́n jáde káàbìtàn mọ̀tẹ́lẹ̀ lọ́kìrẹ́ uh, Riyadh kó náà ní gbòrò Riyadh capital Saudi Arabia ni nínú ìlú àkókò àti kawai wọ́kàn náà bí lọ gẹ́rẹ̀ tawin nawin ìsọ̀kẹ́lẹ́gbọ́n fẹ́rẹ̀ ìrìnàjò wọn ọ̀dà ní ẹ̀bá fẹ́rẹ̀ náà bí káàkiri ويأخذون معهم قليل من الماء وبجمله ومجديهم لو عند الصلاة يتيممون ولم يرودوا إلى الماء لحجة عن قلة الماء tó bá ní àtùpà ìrún àti ẹ̀mà ṣùgbọ́n lọ pé pẹ̀lú oúnjẹ àìpé omi dáhùn mọ́lọ ìrún mọ́ ní gbogbo nǹkan ilẹ̀ àná ètè dáàbì ìrìn ìbá sí ìyànà wọ́n yìnbọn náà bá wà wùyàwó rẹ̀ àwọn hamla ohun máa àbí kó ti kó ti omi àlọ́ aláìyàn lọ́wọ́ pàtàkì rìnrìn àjò yìí ọ̀rẹ́ jésù lákùn tẹ̀yẹ́ mọ́ fi ààrùn ìlàhálà tí ó sì sí ẹgbẹ́ wọn sí tẹ̀yẹ́ mọ́ wọ̀nyí nǹkan láyé lójú bàmà ọkùnrin sọ̀lá tó bìdó ní dúdò kí ó kọ́ abá mu àwọn ọmọ ti kí pẹ̀lú láì ti àlọ́ lákọ́ mọ́ tẹ̀yẹ́ mọ́ àrùjẹwà ìdá akárájú lè lò záà wà hábẹ̀rọ̀ lè sọ̀rọ̀ ọwọ́ adipásọ̀ òun tó وليس عندهم إلا الماء القليل بقدر عادتهم الماء بعيدا عنه توبي وعن يبدي له توبي بكاتا وقالوا مذبي أجد لسوا صلوا بتيمم وكلوا بتيمم لكن إذا حملوا ماء يكون أفضل àwọn tó bá tóbi lọ́wọ́ tó wá pọ̀ ilé وإن كان ما قريب معهم وجب عليه سيادة يسيرون من جناسي وقرنا يعني قوة بلبسوك جناسي وين أن يتوضعوا قتل الولاء وإن كان بعيدا عنهم سيكون بعدين سوى يشك عليه الذهاب إلى جن الرجل أو يضيقه أو قطع بعيدا عنهم تقول يوجد جرس الله مغلوه يقول جناسي وين ولا حرج أن يتيمم والسيب عليكم في مصر يتيمم وكان النبي صلى الله عليه وسلم والصحابة يتيممون إذا كان ما بعيد عنهم الشيء لو قرأوا أصحابي هم في تيمم تأكل بالكوري ومدينة سياوة أما صلاة الجمعة فلا يجب عليهم أن يلتام بعيدين عن البلد إنه الجمعة كي ترى يلوري وقوكي الجمعة ما جينا سي إبوه láti ní ó lọ́nà àzán tó wà ní bọ́ àzán náà ní ó lè fọ́nrọ́sàn àwọn àkùsà fọ́nàtà lẹ́gbẹ́ tó tó tó rìn àjò kílò àti tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́lọ́ ọ̀tà àlà ẹ̀ka tó bá لا اله الا انت استغفرك واتوب اليك وعليكم السلام نعم وعليكم السلام ورحمة الله وبركاته Ami, ìbéèrè ni pé oníwèé Ismail Suleiman láti kú lọ́n kọ́ bá sálẹ̀ sáré ìbéèrè ni pé ẹni wọ́n kẹ́wọ̀n lọ́wọ́ tí máa lọ sí jòdì sí ọwọ́ lẹ́yìn kọ́kọ́ gbé lọ àbí ẹsẹ̀ ní àti pé ọwọ́ lẹ́yìn àwọn lórí ẹ̀ àwọn mí gbà pé ẹsẹ̀ ní kéèyàn kan gbé lọ kéèyàn tó kọ́ wa àbí gbà pé ọwọ́ lẹ́yìn gbé lọ kéèyàn tó gbé ẹsẹ̀ lọ nítorí pé kí ni anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹ má máa lọ sí sujud bí ràǹkúmí máa ṣe lọ sílẹ̀ ẹ bá jẹ́ wo ràǹkúmí ọwọ́ ẹsẹ̀ iwájú ẹ̀bí ẹsẹ̀ iwájú ẹ̀bí ọkọ̀ mú lọ sílẹ̀ kó tó fi ẹsẹ̀ yìí síbẹ̀ ìbí ti lọ zango lọ lè wò ó mo sì lọ lè fà á pé yóò kọ̀ mọ́tẹ̀ ẹ̀sẹ̀ iwájú yóò bí kó wà lẹ́bàá yóò wà fi ẹsẹ̀ yìí àwọn fáwọn àmì ẹgbẹ́ ah, ràǹkúmí yàtọ̀ sáwọn àwọn àǹkómi ti wọn ẹsẹ̀ wọn ló wà níwájú ohun wà ló wà ní ẹ̀yìn wọ́n sọ pé abala ẹ̀ ń zoro ẹ̀ ilẹ̀ ìbílẹ̀ kẹfà holikot ẹ̀ rí gbọ́dọ̀ sí dáhùn àǹkómi ni wọ́n ló fà á gbé ìzẹ̀ rẹ̀ òun ló yára lórí yẹn rẹ̀ kò sí yára ó lè gbé front wheel drive òun ó di wa so eléyìí fi wá gbé ike ní ìbá gbọ́ yé mi yé ti bá tẹ̀lé mbẹ́ kò sí èdè òsì wájú ọwọ́ rẹ̀ wà lẹ́yìn yẹn lọ́kọ̀ mú ẹsẹ̀ lọ́lẹ̀ nìyẹn lọ́lọ́gbàgbé ara ò bí àwọn ẹranko yòókù náà ni pé ọwọ́ wọn lọ́wọ́ níwájú ẹsẹ̀ lọ́wọ́ lẹ́yìn lọ́kọ̀ mú ẹsẹ̀ lọ́lẹ̀ kó tó mú ọwọ́ lọ́lẹ̀ nìyẹn ọwọ́ ẹni tó bá jẹ́ àgbàgbé ara òkèlè ní lọ́kọ̀ mú ọwọ́ lọ́lẹ̀ kó tó mú ẹsẹ̀ lọ́lẹ̀ nìyẹn wọ́n láwọ̀ tí a là á lẹ́sìn náà. Wa alaikum salam àmín àmín àmín àmín àmín àmín àmín àmín. ẹjọ́ ọkọ̀ ló sọ dákùn ni mo fẹ́ bẹ̀rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ìmọ̀ ìjọba kọ twenty six thousand twenty six thousand plus lẹ́nu tẹ́lẹ̀ ìwádìí ìgbà tí wọ́n ṣe lọ ní twenty seven percent nípa ti programu kan tí wọ́n máa ní ìṣẹ̀lẹ̀ lórí fídíò wọ́n ní àwọn màlìkíyà. Ah, akálò náà ni rúbò dinar according to réètì dọ́là náà wọ́n ti wọ́n lọ́mọ́ fi réètì rúbò dinar léètì nínú dọ́là tí àwọn german chapter ti 1444 gbé wá ó fi yíwa pé fifteen naira thirty eight kobo ní sadaki fifty. fifteen naira thirty eight kobo ó di wa àmọ́ àwọn afá àgbà pé níwọ̀n gbà tọkọ ìyàwó àti ìyàwó àti àgbègbè báyìí kò bá kéré jù bẹ́ẹ̀ lọ kò bá ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ kò sí àbúrú mẹ́ ti tẹ́mi chapter 1444 tá a wà ń yìí naira kobo ní ọlọ́mọdé àfàgbàkà وعليكم السلام ورحمة الله وبركاته اليوم Àmín. Thank you. وعليكم السلام ورحمة الله وبركاته wàhálùkù sàlám dìlà ìbéèrè yìí ń dábàrà díẹ̀ pé àwọn èèyàn wọn lọ máa fẹ́ kírun wọn á lọ sàlùwàlá wọn gbàgbé fóònù méjì kúrò àti fóònù kẹlẹ́ wọn gbàgbé ẹ̀sọ́ ilé àlùwàlá wọn á bẹ̀rẹ̀ ẹ̀rùn wọn bá rántí à wọn ah, gbàgbé fóònù ṣé kọ́ wọn máa kírun lọ́bẹ̀ pẹ̀lú àbíkọjá ìrùn rẹ̀ ni ẹ̀bẹ̀ ẹ̀sìn kọjá àrùn rẹ̀ ni kọjá àrùn rẹ̀ ni ọkàn lè lè gbàgbé pé kéèyàn fi ọkàn sínú ìrùn gan-an ọ̀ràn yẹn ni inú ọ̀ràn yẹn ni pé kí ẹ sì tọ̀mà ní àkọ́kọ̀ yẹn balẹ̀ lórí ìrun yẹn ẹni tó ń kí lọ́dọ̀ pé wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rù gan lọ́rántí kọ́lọ́ ló mú fóònù ẹ̀ kó padà wá àrísà bí alẹ́ mi sẹ́lẹ̀ sọ pé kọ́kàn rí bàbá rẹ̀ ó so ràkúnmíyà wà ń ta ó dẹ̀ fọ ọkùnrin ràkúnmíyà wọ́n máa ti ó dẹ̀ so mọ́ wọn rẹ̀ ràkúnmíyà bàbá bọ́mọ lọ́wọ́ yóò fa náà tó fà bẹ́ẹ̀ ló ti kéwòn ẹ̀sán ó di ọkàn gbalẹ̀ amadu b'a fi fóònù sílé àlọ́lá tí ẹ̀yìn ẹ̀kẹ́ lọ ọdẹ kákàrà àkọ́ tí mọ̀ bá fi kẹ́jì ẹ̀ lórí òun ọ̀rọ̀ fi rò mọ́mù eré wọn ọkàrà gbọ́n ní sèso the best ńgbàtọ́lọ́ ń bọ̀ ṣe ló ń gbé rákàrà àkọlẹ̀ wọn ẹ̀ jẹ́ àwọn èèyàn kọ́ fóònù rẹ kọ́ òjòjọ́ yẹn wọn pẹ̀lú ìfọkànbalẹ̀ tọ́mọ nílẹ̀ nínú òun ìfọkànbalẹ̀ lórí ìmọ̀ ọ̀rọ̀ yẹn mi ó ti wà wọlọ́ọ̀ Náà. Èyàn kan wọ́n gbàgbé àṣẹ sílẹ̀. Wọ́n tún wá gbàgbé àṣẹ ìwọ̀. Èyàn kan wá rí. Tó ẹ̀kọ́ wá mú dání, wọ́n á mú dání. Ó wá fi síwájú ìbọn. Ẹnu mi wá dé. Lẹ́nu mi ti wá mú mi. Ó wá mú àṣẹ sílẹ̀. Èmi wọ́n fẹ́ bèrè ní kí ni ìmọ̀mù lẹ́kọ̀ọ́ láti sọ̀rọ̀ pé ìgbàfẹ́ bò wọ́n ni ìmọ̀ kò lè kò lè jẹ́ àrùn ní ẹ̀nà tó lè fa ìyàtọ̀ láti nínú àwọn ẹ̀dọ́ kí ni pé ìyàtọ̀ mú ẹsẹ̀ tó mú lè mú lórí ọ̀. ṣé tí wọ́n múlẹ̀ kìí ó ń jí mi àgbà ọ̀. ó jí mi ìyàtọ̀ ti rẹ̀ lọ́wọ́ àwọn olóhùn lọ. ẹni bẹ́ẹ̀ ni ó lè gbẹ́mìlì sọ fún ọkọ̀ ilé ìfẹ́ gbé wọ́pọ̀ dáa lójú <laughs> ti mẹ́mà bóòlù gbé sẹ́ẹ̀tì pé ńgbàdo pé olóni ọgbàgbé ẹ̀sìn lẹ́yìn alọ́lá ni ẹnìkan sì mú wá pé àti wọ́n fi síwájú pé wọ́n rò pé sẹ́ẹ̀tì òun yìí ló wá mú kọ́ àwọn tó bá dá lójú pé ó fẹ́ gbé lóṣọ sábúrú kan kó nǹkan járùn kó olè lọ fẹ́ jà ẹ̀ olè sábó dá lójú àmọ́ tí wàá dá lójú mo gbàgbé sẹ́ẹ̀tì sí máa ilé àlọ́lá lágbègbè ẹnìkan lóbi wàá mú wá mú wá síwájú kọ̀ mọ́ àgbà sẹ́ẹ̀tì mọ́ wọlé kó lè lọ́lẹ́ lọ́lẹ́ mú nǹkan mi ó di so tíwájá àtiwájá náà mú gbà eléyìí ọbẹ̀ bí sẹ́ẹ̀tì náà ọlọ́mọdé àgbọ̀rẹ̀ yìí